lójú yẹn tó jẹ ṣé kí n ṣe ṣe ń jẹ ní mi ò rò pé mo lè fojú mi orí tv báyìí ní sùn náà. heart lẹ́kọ̀ọ́ yẹn ni mo ti ń wò I really like you. Aww. I just want to take a selfie with you. Triple stupid. You wanna take a picture with me with a techno? Before I phone me for lójú. Before I upload it on Instagram, I will filter it adúlù nǹkan bàtà bàtà yẹn ni wọ́n ṣe ṣó bá yẹ ọmọ lọ́wọ́ jẹ́ ni. ẹ̀jọ̀ ṣé ọmọ yóò ti bá yẹ mi jẹ stop it stop it stop it kí ni gbogbo náà ṣẹ̀ṣẹ̀. come on stop. look look at this. I tell you my kids my kids tell me no do